Matthew orí kọkànlá. Lẹ́yìn tí Jésù ti fi gbogbo ìlànà wọ̀nyí lélẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá tán, ó kúrò níbẹ̀ lọ sí àwọn ìlú wọn. Ó ń kọ́ àwọn ènìyàn, ó sì ń wàásù. Jòhánù gbọ́ nínú ẹ̀wọ̀n nípa iṣẹ́ tí Jésù ń ṣe. Ó bá rán àwọn kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n lọ bi í pé, Ṣé ìwọ ni ẹni tí ó ń bọ̀ ni? Tàbí kí a máa retí ẹlòmíràn? Jésù dá wọn lóhùn pé. ẹ lọ ròyìn ohun tí ẹ ti gbọ́ àti ohun tí ẹ ti rí fún Jòhánù ẹ sọ fún un pé àwọn afọ́jú ń ríran àwọn arọ ń rìn ara àwọn adẹ́tẹ̀ ń di mímọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde a sì ń wàásù ìyìn rere fún àwọn tálákà ẹni tí kò bá ṣiyèméjì nípa àmì ṣe oríire. nígbà tí àwọn oníṣẹ́ Jòhánù padà lọ Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn nípa Jòhánù pé kí ni ẹ jáde lọ wò ní aṣálẹ̀ ṣé koríko tí afẹ́fẹ́ ń fẹ́ sí yìí sọ̀hún rárá o kí wàá ni ẹ jáde lọ wò ẹni tí ó wọ aṣọ iyebíye ni bí bí ẹ bá ń wá àwọn tí ó wọ aṣọ olówó iyebíye ẹ lọ sí ààfin ọba ṣùgbọ́n kí ni ẹ ń jáde lọ wò wòlíì ni bí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó tilẹ̀ ju wòlíì lọ òun ni àkọsílẹ̀ wà nípa rẹ̀ pé wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀ mọ́ dè ọ́ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nínú àwọn tí obìnrin bí kò tí ì sí ẹnìkan tí ó ju Jòhánù onítẹ̀bọmi lọ síbẹ̀ ẹni tí ó kéré jùlọ ní ìjọba Ọlọ́run jù ú lọ láti àkókò tí Jòhánù onítẹ̀bọmi ti bẹ̀rẹ̀ sí í wàásù títí di ìsinsìnyí ni àwọn alágbára ti gbógun ti ìjọba ọ̀run wọ́n sì fẹ́ fi ipá gbà á nítorí títí di àkókò Jòhánù gbogbo àwọn wòlíì àti òfin sọ ohun tí yóò ṣẹlẹ̀ bí ẹ bá fẹ́ gbà á Jòhánù ni Èlíjà tí ó ní láti kọ́ wá ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́ kí ni n bá fi ràn yìí wé ó dàbí àwọn ọmọdé tí wọ́n jókòó ní ọjà tí wọ́n ń ké sí àwọn ẹlẹgbẹ́ wọn pé alùfùn yín ẹ kò jó a pe òkú ẹ kò ṣọ̀fọ̀ nítorí Jòhánù dé kò jẹ kò mu wọ́n ní ó ní ẹ̀mí èṣù ni ọmọ ènìyàn dé ó ń jẹ ó ń mu wọ́n ní ẹ kò rí ọkùnrin yìí oníjẹkújẹ àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowóòde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n àyọrísí iṣẹ́ Ọlọ́run fi hàn pé ọgbọ́n rẹ̀ tọ̀nà nígbà náà ni jésù bẹ̀rẹ̀ sí bá àwọn ìlú wọ̀nnì wí níbi tó ti ṣe àwọn iṣẹ́ ìyanu púpọ̀ jùlọ nítorí wọn kò ronú pìwàdà ó ní. ó gbé kórasínì ìwọ náà sì gbé bẹtisáídà nítorí bí ó bá jẹ́ pé ní tírè àti ní sídónì ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe láàrin yín ni wọn ìbá ti ronú pìwàdà tipẹ́tipẹ́ tàwọn ti aṣọ ọ̀fọ̀ lára àti eérú lórí mo sọ fún yín yóò sọ fún Tírè àti fún Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún yín lọ àti ìwọ Kapanaumu o rò pé a ó gbé ọ dé ọ̀run ni rárá o ní ọ̀gbun jíjìn ni a ò sọ ọ́ sí nítorí bí ó bá jẹ́ pé ní Sódómù ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe nínú rẹ̀ ni ìbá wà títí di òní mo sọ fún ọ pé yóò sọ fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ jù fún ọ lọ nígbà náà ni jésù sọ báyìí pé. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run àti ayé nítorí o ti pa nǹkan wọ̀nyí mọ́ fún àwọn ọlọ́gbọ́n àti àwọn olóye ṣùgbọ́n o fi wọ́n hàn àwọn òpè bẹ́ẹ̀ ni bàbá nítorí bí ó ti tọ́ ní ojú rẹ ni bàbá mi ti fi ohun gbogbo lé mi lọ́wọ́ kò sí ẹni tí ó mọ ọmọ àfi bàbá bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ bàbá àfi ọmọ àtúnfi àwọn tí ọmọ bá fẹ́ fi bàbá hàn ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣe làálàá tí ẹrù ìkánjú ń wọ̀ lọ́rùn èmi yóò fún yín ní ìsinmi ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi nítorí onírẹ̀lẹ̀ àti ọlọ́kàn tútù ni mí ọkàn yín yóò sì balẹ̀ nítorí àjàgà mi tuni lára ẹrù mi sì fúyẹ́